so ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ká máa kí n pé a tún padà sórí ètò ìlákọ̀tún a sọ fún gbogbo ẹ̀yin fáǹsì wa wípé hmm, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí yóò mà lẹ́yìn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ yìí mà máa ní ẹ̀yìn gidi gan mà ní ìròyìn tẹ̀ wá lọ́wọ́ wọ́n láwọn kan ti ń tú àṣírí Wùmí jáde mo láwọn wo ló ń tú àṣírí Wùmí kí ni Wùmí tó ṣe àti pé Wùmí wo gan lẹ́ ń sọ. So ṣé kò ń ṣe wùmí tó ń ṣe fíìmù ah, wọ́n ní kì í ṣe wùmí tó ń ṣe fíìmù wípé wùmí ti ilé ayé ti wùmí Mohbad kan náà kan náà náà ni o Mr Ibrahim ọláìka láti Dubai ẹ ṣeun wọ́n làwọn kí wa káàbọ̀ ṣé kò ń ṣe wùmí tó ń ṣe fíìmù lẹ́ ń sọ wọ́n ní wùmí Mohbad náà ni kí ló tó ṣẹlẹ̀ wọ́n ní wọ́n ti tú àṣírí wùmí mo ní kí ni wùmí tó ṣe yìí wọ́n ní Wùmí tírẹ́tìn bàbá Mohbad pé òun máa pa bàbá Mohbad èmi ò gbàgbọ́ pé Wùmí lè sọ ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí o ah, wọ́n ní ṣé mi ò tí ì gbọ́ ni ah, wọ́n ní báwo ni Wùmí ṣe máa tún lórí láyà ebó ń ṣọ̀fọ̀ tọkọ ẹ̀ lọ́wọ́ èwo tún ló máa tún gbé débi pé kí bàbá ò bá ṣọ́ra òun máa pa wọ́n náà ní ètò ṣẹlẹ̀ ni pé wọ́n ní voice note kan ló jáde tó fòbò sórí afẹ́fẹ́ ǹjẹ́ kí náà sọ nínú voice note náà wọ́n ní nínú voice yẹn Wùmí pe bàbá Mohbad ó wá ń sọ fún wọn pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe Liam o tí nǹkan kan bá ṣe Liam bàbá gan náà máa kú tẹ̀lé ni ah, mo gbọ́rọ̀ yẹn àyà mi dẹ̀ já kì í Wùmí sọ bẹ́ẹ̀ wọ́n ní han ṣó dẹ̀ possible kí Wùmí sọ irú nǹkan tẹ́ ẹ sọ yìí wọ́n bá ní voice note yẹn wọ́n ní tó ti wà ń ta already ni wọ́n bá jù sí mi náà ìgbà tí mo gbọ́ apá mi jábọ̀ ẹ̀yin tẹ́ wà lórí rédíò mo rò pé ẹ̀ ń fi òye gbé ọ̀rọ̀ yẹn lè bá wa fòye digest ìgbà tí mo gbọ́ because èmi ò believe pé Wùmí lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn mo rò pé ládùúgbò gbogbo wàhálà tó wà nílẹ̀ tí òǹgá yẹ kó wà nínú àwẹ̀ àti àdúrà pé bó lọ́lọ́ ṣe gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí wọ́n ní wùmí sọ bẹ́ẹ̀ mo ní ha àfìgbà tí wọ́n ju voice yẹn sí mi èmi náà bá gbọ́ mo ní ha ọ̀rọ̀ tí wùmí sọ yìí pọ̀ wùmí ní bàbá bàbá òun cynthia lòun sọ̀rọ̀ tí nǹkan kan bá ṣe liam ẹ̀yin náà tẹ̀lé ni o ẹ fẹ́ pa liam bẹ́ẹ̀ ṣe pa ọkọ òun àbí mo ti wà rántí pé ah nínú gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n ló ṣẹlẹ̀ wọ́n dákọ̀ bàbá Mohbad tí wọ́n wà nílé ibi tí ọmọ kú sí ọ̀rọ̀ question nípa Mohbad ni but n tó wà nínú voice yẹn kò ju bí thirty something seconds náà lọ torí nígbà tí mo ṣáà bá wọn people yẹn hagiu tí mo bá wọn hagiu títí pé ah, ah, Wùmí ṣe máa tún gbó lórí láyà tó sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn náà bá ní Wùmí sọ̀rọ̀ yẹn o wọ́n ní nǹkan tó dẹ̀ sọ ni pé tí nǹkan kan bá ṣe lè hàn ó náà fẹ́ pọ́ mọ́ òun àbí ẹ fẹ́ fọmọ márùn ìbàjẹ́ bàbá Mohbad ò lè fà pa Liam gbogbo gbala máa ń sọ lórí ètò ìpè ọmọ Liam yìí innocent lọmọ yẹn ẹni táànú ẹ máa ń ṣe ní jùlọ ọmọ Liam yẹn ọmọ kékeré jòjòló ọmọ yẹn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n kàn ń gbé ọmọ yẹn kiri dìgbàdìgbàdìgbà ayé bọ̀ bẹ́ẹ̀ kí àwọn ará lé ká tó dé lórí ètò yín ètò wa ètò bá a ṣe máa ń gbé dé ní tuntun náà kò lè léyìí orúkọ tèmi náà dàbí bọ́lá alágbàbí tó gé mọ́ sí àyébọ̀bọ̀ ẹ̀ka àbọ̀ lẹ́ẹ̀kan sí. tó wọn ní bíṣẹ́ ò bá ti pẹ́ ni ẹnìkan kò gbẹ́sẹ̀ ọ̀rọ̀ tí arígbọ́ ibi tá à ń lọ ẹ̀yin tẹ́ ti wà lórí rédíò ṣẹpẹ́ṣẹpẹ́ ètè máa bá wa dá sí nìyẹn o ọ̀rọ̀ voice tá à ń sọ yìí òun ṣe fifty fifty hundred percent lele hundred percent ni a máa ń sọ fún yín pé ọ̀rọ̀ tó bá jẹ mọ́ fifty fifty òun nìkan tá a bá gbọ́ tí a rí proof ẹ̀ ṣùgbọ́n lè ta bá ti rí proof ẹ̀ a mọ̀ pé hundred percent nìyẹn bó tún ṣe wájú hundred percent yẹn a fi ààyè gba ẹnikẹ́ni láti ṣépè fún Wùmí èrò ọkàn yín lórí ọ̀rọ̀ tí Wùmí sọ yẹn òun làwa fẹ́ gbọ́ èrò ọkàn yín fún baba Mohbad òun làwa fẹ́ gbọ́ àwa ò fẹ́ gbọ́ ọmọ burúkú ni kò ní dáa fún Wùmí mm, mm, mm, àwọn àgbàlagbà ti parí ọ̀rọ̀ wọ́n ní ẹ̀dá yòówù tó bá wà nílé ayé tó bá ń ṣe rere tó ń ṣe rere ni o àwọn èèyàn dẹ̀ ń ṣépè fún ṣé ẹ mọ̀ pé ṣé owó onítọ̀hún yóò máa ṣàdúrà fún ẹni tó bá dẹ̀ ṣèkà táwọn èèyàn ṣàdúrà fún ó ti mọ̀ pé èpè ló máa jẹ́ tó ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ kan táwọn afáàmọ́ sọ ni pé gbogbo ẹni tó bá pé ìkà ló ń ṣe táwọn ọmọ aráyé bá ń ka fatia fún tàbátí àdá ni ó máa jẹ́ tó onítọ̀hún <laughs> àwọn tàbátí àdá látara so ibi tí mo ni pé ọ̀rọ̀ tí mi gbàgbọ́ mo argue débi pé mi ò lè tẹ̀lé kéèyàn sọ fún mi pé Wùmí ń ṣépè àbí Wùmí tírẹ́tì bàbá Mohbad until ìgbà tí wọ́n send the voice yẹn fún mi now ibi tá à ń lọ bẹ̀ ni pé ẹ̀yin ìjọba Nàìjíríà hmm, oníbàárà yín bólè bọ̀ à ń pariwo à ń sọ̀rọ̀ yín sìn ọ̀rọ̀ ti ń di nǹkan tí Wùmí ó ti ń fi ìbínú sọ̀rọ̀ bíi threatening ránṣẹ́ sí baba Mohbad ṣó dìgbà táwọn èèyàn bá ń para wọn kíjọba Nàìjíríà tó sọ̀rọ̀ ṣó dìgbà tó bá ń para wọn kẹ́ tó bá wọn sẹ́tù ọ̀rọ̀ yà mí kébìlì àbí torí gbogbo orú eléyìí mi ò lérú ẹ̀ rí o ọ̀rọ̀ yìí sìn ó tún ti fẹ́ la àwọn ẹ̀mí mi lọ báyìí àmọ́ nǹkan tó ṣe lèyàn tí Wùmí ṣe fi ìbínú sọ̀rọ̀ ẹ̀já sáré polówó ọjà náà yé bọ̀wọ̀ torí pé àwọn tí à ń polówó iléeṣẹ́ wọn wọn ní sọ pé torí pé à ń ṣètò àwọn máa sìn wá pé bọ́ọ̀ sanwó advert ni ó dẹ̀ ká polówó ẹ̀ fún wọn kó tó nípa àtẹ̀síwájú gbogbo ẹ̀yin fáǹsì wa ẹ má gbàgbé ọ̀rọ̀ tá à ń sọ fún yín nípa iléeṣẹ́ Kiblatin International Hajj umura Travel mo sọ fún yín pé iléeṣẹ́ yìí International Hajj umura Travel Company ni wọ́n Canada ní head office wọn wà wọ́n dẹ̀ ní branches ní Nàìjíríà àwọn nǹkan tí wọ́n dẹ̀ ṣe ni pé wọ́n máa ń kó àwọn èèyàn lọ sí orílẹ̀-èdè Saudi Arabia fún ẹni tó bá fẹ́ ṣe hajj àbẹ́ni tó bá fẹ́ ṣe umura àwọn nǹkan tí wọ́n ṣe ń wọn nìyẹn ìdí tí mo ṣe sọ fún yín nìyẹn pé mo jẹ́ kan nínú ambassador wọn by this time next week lágbára Ọlọ́run mo ń tẹ̀lé àwọn tíìmù wọn wá sí Saudi Arabia fún umura 2023, twenty three lágbára Ọlọ́run wọ́n wá ní ká sọ fún yín umura ti close umura ti close already bet ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe àjẹ́ ọdún twenty twenty four wọ́n ní ká sọ fún yín pé january five òun ni registration máa close kò ń ṣe kiblatain ló sọ òfin tí saudi fi sílẹ̀ nìyẹn pé january five ni registration máa close ẹ̀dẹ̀ wo àsìkò tá a wà sí ẹni pé oṣù yìí ti ń parí lọ january five kò tó bẹ́ẹ̀ bí ọ̀sẹ̀ méjì òun ni registration máa close fún gbogbo ẹni bá fẹ́ ṣe àjẹ́ lọ́dún tó ń bọ̀ tẹ́ ẹ bá ní lọ́kàpẹ́ fẹ́ ràn yẹn lọ sí mọ́kà ní twenty twenty four ẹ tètè máa pè wọ́n nílé iṣẹ́ kíbla time bá ṣe sọ̀rọ̀ àbẹ́yìn gangan lẹ fẹ́ lọ sí hajj bóyá gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ̀yin tẹ́ wà ní diaspora ìlúkìlú any country tẹ́ bá ń gbé àbẹ́yìn tẹ́ wà nàìjíríà tẹ́ fẹ́ ṣe hajj ẹ máa pè wọ́n nílé iṣẹ́ kíbla time bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ jẹ́ kọ́ mọ̀ pé gbọ́ wọn lórí ètò Quadri Hamzat wípé a sọ fún yín nípa hajj wọn kẹ́ bí wọ́n pé lóòótọ́ ni January five òun ni registration hajj máa close o tó bá ti close saudi ló sọ bẹ́ẹ̀ kò ń ṣe kíbla táìlì o ẹ kàn máa gbé owó lọ́wọ́ báyìí ojú màá ti owó ẹ̀yin náà máa pè wọ́n báyìí báyìí báyìí tẹ́ bá ti bi wọ́n léèrè tán confam january five fún pípa ẹni registration alálàjì máa close o fún international january five ni o tó bá wù ìkẹ́ lọ sí hajj twenty twenty four ẹ tètè máa pè wọ́n báyìí báyìí ẹ gbọ́ ìpolówó nǹkan tó tẹ̀síwájú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 seven eight zero six eight zero two one eight four ẹgbọ́n nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí plus one seven eight zero six eight zero two one eight four bó ṣe jẹ́ nìyẹn o two ayé gbẹ̀ngbẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tá à ń bá bọ̀ ọ̀rọ̀ tí a wá sọ yẹn jẹ́ ká tó repeat ẹ̀ fáfàní àwọn tó jẹ́ pé bóyá wọ́n ṣe ń darapọ̀ mọ́ wa lórí rédíò ni nǹkan tá à ń gbé yẹ̀wò ni wípé àwọn òròyìn kan jáde tí àwọn èèyàn sọ pé wọ́n ti tú àṣírí Wùmí o wọ́n ti tú àṣírí Wùmí o mo ní kí ni Wùmí ṣe wọ́n ní Wùmí tírẹ́tì bàbá Mohbad pé òun máa pa wọ́n mo ní à ah, Wùmí ò lè sọ bẹ́ẹ̀ yẹn nà o báwo ni Wùmí ṣe máa máa tírẹ́tì bí ò bá tiẹ̀ sí ọkọ ẹ̀ tí ó jẹ́ ọmọ bàbá Mohbad mọ́ kò yẹ kọ́rọ̀ tírẹ́tì lè wáyé wọ́n ló sọ bẹ́ẹ̀ o báwo lẹ ṣe mọ̀ wọ́n ló ṣàṣọ bẹ́ẹ̀ làwọn sọ meanwhile before then ni mo ti receive àwọn message kan tí wọ́n sọ fún mi pé ẹjọ́ ẹ bá wa ṣèwádìí o ṣé lóòótọ́ ni Wùmí tírẹ́tì bàbá Mohbad o tó rà mọ̀ pé kẹ́yìn tó sọ̀rọ̀ ẹ máa kọ́kọ́ ṣèwádìí ìgbà tá a ṣèwádìí lóòótọ́ a rí i pé lóòótọ́ ni Wùmí pé bàbá Mohbad tó dẹ̀ fi ìbínú sọ̀rọ̀ tírẹ́tì lóòótọ́ àmọ́ nǹkan tó sọ síbẹ̀ náà ni pé tí nǹkan kan bá ṣe Liam ẹ bàbá Mohbad náà máa kú tẹ̀lé ni ah ọ̀rọ̀ yẹn sọ̀kì mi ètò wa ìjọba nàìjíríà à ń pariwo sótìgbà tẹ ẹ bá tún gbọ́ pé wùmí àbí bàbá Mohbad náà tún kú àbẹ́lò kan tún kú kẹ́ ẹ tó gbégbèsè lórí ọ̀rọ̀ yìí ẹ rí bọ́rọ̀ yìí ṣe gbóná tó àsìkò ti tó fúnjọba nàìjíríà láti jẹ́ pé kẹ́ ẹ dá sí ọ̀rọ̀ yìí ẹ pé igun kìíní kẹ́ ẹ pé igun kejì ẹ pè wọ́n papọ̀ bóyá ẹ tiẹ̀ lo owó agbára náà ni pé ẹ fẹ́ gbọ́ mọ́ ẹ tiẹ̀ pè wọ́n kẹ́ bá wọn sẹ́tù ọ̀rọ̀ yẹn àmì kébìlì because ìdájọ́ ni àwọn èèyàn retí tó bá dẹ̀jẹ̀ pé ọ̀rọ̀ ti ilé ẹjọ́ ò bá ti work ẹni kó kálukú máa lọ kẹ́ẹ̀dẹ̀ pàṣẹ fún pé ìgbọ̀dọ̀ gbọ̀n kankan pa ẹ̀ mọ́ kó kálukú dẹ̀ gbà fọ́ lọ́hùn ṣùgbọ́n bó ṣe ń tàùn síra wọn tẹ̀dẹ̀ ń wò yìí ọ̀rọ̀ ti ń di pẹ́ni tó bá yára lògùn gbè àmọ́ tó ṣe Liam torí ọmọ kékeré jòjòló yẹ kọ́ ló má jẹ́ kí nǹkan kan ṣe ìbànújẹ́ ọkàn ló máa jẹ́ fún wa tá a bá lọ gbọ́ nǹkan burúkú pẹ̀lú ọmọ yẹn o torí pé ọmọ kékeré kò rán gbogbo wọn níṣẹ́ gbogbo tó ṣẹlẹ̀ up tí bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọmọ yìí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yin ìjọba ọrùn yín ni gbogbo ọ̀rọ̀ yìí máa wà tẹ́ ẹ̀ bá tètè dá sí o tẹ́ ẹ̀ bá wo ti gbogbo èèyàn ẹ wo ti Liam tó jẹ́ ọmọ kékeré o ariwo là ń pa yìí ẹ mọ̀jà di aláriwo ìyá àti pẹ́ kàn máa rò pé ńgbà tá a bá fẹ́ pariwo kú á dákẹ́ kú kò ní dákẹ́ mọ́ kò ń ṣe pé ariwo tá à ń pa náà kò ń ṣe pé wu àwa náà o a pé justice yẹn la fẹ́ ni o àmọ́ tó ṣẹlẹ̀ sí Liam tí Wùmí ṣe ń pariwo tí nǹkan kan bá ṣe Liam ó ní bàbá Mohbad náà máa kú tẹ̀lé ni ẹjọ́ threatening of life mi tó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ bá wa ṣíà prógráàmù yìí kíjọba ó tètè dá sí ọ̀rọ̀ yìí ayé gbẹ̀ngbẹ̀ ọ̀rọ̀ rẹ o. ọ̀rọ̀ ni olóòtú. ká tó lọ síjú òpó lẹ̀ rárá ẹja kọ́kọ́ gbé èrò ọkàn tì yín. Ah. Eh, ẹ ṣe olóòtú nípa ọ̀rọ̀ tí ẹ gbé kalẹ̀ ọ̀rọ̀ Wùmí yìí pẹ̀lú threatening tí eh, ó threatening bàbá Mohbad ibi tẹ́mi àti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ni pé láti ẹ̀yìn wá tí a ti ń sọ̀rọ̀ nípa ikú Mohbad kò ṣe ikú Mohbad ẹsẹ̀ wo ni Wùmí ti gbé láti ìgbà yẹn nípa ọ̀rọ̀ pé àtìgbà tí mo bá ti kú ṣé ó tiẹ̀ fọjọ́ kan pé kò tiẹ̀ lọ sí ọ̀dọ̀ bàbá ọkọ òun rí káwọn tiẹ̀ lọ bẹ̀ wò àbí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan kò ṣe gbogbo yẹn ṣé bó láwọn àwọn tó ń gbé lẹ́yìn gbà yẹn èmi ò dárúkọ àwọn Ìyábọ̀ Òjó tó ń gbé lẹ́yìn gbà yẹn hmm. àwọn onímọ̀ bóyá kó yẹ kí wọ́n tún dúró lẹ́yìn ẹ̀ ní ìsìn pé ká máa jáde. bóyá ẹgbẹ́ Ìyábọ̀ òsì lé. nípa ó lè o lè fi àtẹ̀jẹ́ ránṣẹ́ sí pé kábàá ló ṣẹlẹ̀ o. because ọ̀rọ̀ yẹn fẹ́ máa tójú sùn yàn mí ní parọ́ fún yín ó fẹ́ tójú sùn yàn. ṣùgbọ́n nǹkan tó a fi mú mi jáde tó dẹ̀ láyà tó lè send message sí bàbá Mohbad a jẹ́ pé nǹkan mi ti fẹ́ ti ibìkan yọ nǹkan mi ti fẹ́ ti ibi táàrù o ti fẹ́ ti. àmọ́ tó ń ṣe ọmọ ilé àmì tó fi ń pariwo tí òun fi ń pariwo jáde báyìí. olóòtú kò sí kankan tí ó ṣe liam. àmì o. nǹkan kò ṣe liam kò dẹ̀ sí kankan tí ó ṣe liam. àmọ́ tó wà ní ọ̀rọ̀ yẹn nìyẹn ó ní tí nǹkan kan bá ṣe liam. ẹ kò ní sọ pé tí nǹkan bá ṣe òtòrí tó bá jáde tó akọrọ pé tí nǹkan bá ṣe mí torí bó ń ṣe wà tẹ́lẹ̀ gan kí nǹkan ṣe gan ni àwọn èèyàn gbádùn àpé òun gan ni kí nǹkan ṣe kò sí nǹkan tó máa ṣe ọmọ ọlọ́mọ ṣùgbọ́n ó gbọ́dọ̀ jáde láti pariwo pé tí nǹkan bá ṣe ọmọ òun olóòtú ẹ̀ẹ́. Mohbad lóòótọ́ ló ti jáde láyé ṣùgbọ́n ẹ̀mí Mohbad ṣì ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀mí Mohbad tó ń jà lọ́wọ́lọ́wọ́ ni ò jẹ́ kí gbogbo àwọn tí wọ́n nípa nínú ikú Mohbad ni ò jẹ́ kán nísìnyí wọn rojú wọn ráàyè hmm. wọn nísìnyí ìṣẹ́jú kẹ́lẹ́ kí wọ́n máa rojú de pé wọ́n máa ráàyè owó ní gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ sí Wumi èmi bàbá Mohbad náà wà bẹ́ẹ̀ ìjọ ìlàgbọ́ kí bàbá Mohbad jáde lójú social media pé àtọmọ ti kú òun ò ní sinmi nígbà tí ó bá lọ́wọ́ níbi ikú ọmọ ẹ̀. ẹ má ìsì pé wá ẹ̀yìn ẹ̀yẹ jọ ẹ jẹ́ ká lè nípa tí ó bá lọ́wọ́ níbi ikú ọmọ ẹ̀ wọn ò ní jáde kan sọ pé àlọ́ ni àwọn ò ní sinmi ọ̀la àwọn ò ní sinmi ẹ bá ti lọ́wọ́ nínú ikú Mohbad ni ò ní ní sinmi. ṣé bá a sọ lórí ètò nígbà kan pé tí àwọn ìjọba ayé tí wọn bá lè dá ẹjọ́ dáadáa ìjọba ọ̀run ó jáde láti wá dá ẹjọ́ Hmm. ọlọ́run tó dá ọba oníṣòro ni ṣùgbọ́n tó bá yá kọ́lọ́mọjà rí bínú ọlọ́run tí bínú ọlọ́run bá bẹ̀rẹ̀ tán àní lè dúró wò. kọ́sẹ́ tó máa rórí gbà o. àní lè dúró wò ó wá dẹ́ pé ìbínú Mohbad gan ló wá ń ṣẹlẹ̀ báyìí nítorí pé kí ló lè wù mí láti jáde láti send voice message pẹ̀lú ariwo so wùmí lè pariwo báyìí bá tí Mohbad wà láàyè tí wọ́n ń tẹ́tí rẹ̀ tí wọ́n ń búlẹ̀ ẹ̀ hmm. ariwo mélòó ló pa síta lórí social media ta ló sọ fún ta ló rojọ́ fún dẹ́sà pé ìyàwó mi ọlọ́pàá ni ìjẹ́ sọ tiẹ̀ pariwo orí káwé tiẹ̀ gbé bọ́ ẹsẹ̀ kan pé àwọn òde pariwo mú yẹ o ìyá ẹ̀ ni ò jáde o hmm. ṣùgbọ́n o lè pariwo mọ́ bàbá ọkọ ẹ pé tí ẹ̀ka bá ṣe ọmọ ẹ̀ nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sí wọn nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sí wọn. níwọ̀n ìgbà tí omi ti ń tẹ́sí bàbá Mohbad ibẹ̀ ni màá ti padà sí orí ọ̀rọ̀ gómìnà èkó gómìnà sanwóolu àti àwọn ìjọba ìpínlẹ̀ èkó pátápátá àti àwọn ọlọ́pàá ìpínlẹ̀ èkó pátápátá pé iṣẹ́ pọ̀ fún wọn láti ṣe o wọn sọ̀rọ̀ láti jọ yìí kéèsì ẹ̀mí kan tó yẹ kí wọ́n bá handle tí wọ́n handle tí wọ́n bá tètè kọ̀gbẹ́ tó wọ́n ètò jáde ara sí i kéèsì ẹ̀mí lè máa di mẹ́ta mẹ́rin o. àwa ò dẹ̀ fẹ́ kí yẹn ó ṣẹlẹ̀. torí ẹ̀ la ṣe ń pariwo nísìnyí torí ọ̀rọ̀ tí omi sọ pé tí nǹkan bá ṣe ọmọ òun tó ti ń tẹ́sí bàbá Mohbad ìjẹta ló ń bóyá àsìkò bàbá Mohbad kan ti tó. ẹ ọlọmọdé àgbọ wọn ní wùmí ló pa. èmi tó tẹ kó ti kó rẹ níjànú nìyẹn tí ò kó rẹ níjànú tó bá rò bóyá pé òun nígi lẹ́yìn ọgbà igi máa ń wo ọgbà gan máa ń dàrú. so nǹkan tí wùmí ṣe ó kù díẹ̀ káàtó ó dẹ̀ ti ń kọjá yẹ èmi wọn ní sọ ti ń kọjá yẹ o àṣírí ti ń ṣe láti tú ni tí wọ́n bá ní ká lọ sí ìtìní court tán postpone date court àwọn tí ò yẹ kán tì mọ́lé tí wọ́n tì wọ́n mọ́lé tó wáyé pé àwọn tí wọ́n tì mọ́lé gan wọ́n ń nísinmi ẹ̀yin tí wọ́n tì mọ́lé ẹ̀yin gan lẹ̀ nísinmi torí àwọn tí wọ́n tì mọ́lé wọn ò sí nínú síìnì kéèsì Mohbad dé pé gbà tó kú gan wọn wà ń bẹ̀ ìyẹn láwọn tí wọ́n tì mọ́lé prime boy bọ ẹ̀yin àwọn tí wọ́n tì mọ́lé àwọn gan náà wà nínú síìnì ìgbà tí Mohbad kú tí Mohbad kú wọ́n wà ń bẹ̀ wọn ti kankan nu wọn mọ́lé àwọn gan ni wọn nísìnyí báyìí ebariwo wùmí la gbọ́ ní ìsìn tó tẹ́sí bàbá Mohbad ọ̀la àtúgbàriwo àtúgbàriwo àwọn tọ́jọ wà níbẹ̀ gbá tí Mohbad kú wọ́n ti fi ń para látijọ́ ẹ̀dínkù níṣẹ́ ìpadà mọ́ wọn máa sọ̀rọ̀ jáde olóòtú wọ́n máa fẹ́ lọ́ra wọn tó àṣírí ara wọn ebí àwọn ọlọ́pàá tán sanwó tán sanwó fún tán kọ́fà wọn látijọ́ ẹ̀ hmm. tí wọ́n lè dẹ́jọ́ lọ́nà tó tọ́ àti tó yẹ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ kan ti wọ́n ti mẹ́rin kó lọ́rọ̀ justice for ah wọ́n bá nìkan tó ń jẹ́ justice láti ọ̀dọ̀ ọlọ́run hmm. justice tá a rí látọ̀dọ̀ lọ a máa máa rí ní ìsìn. justice ọ̀dọ̀ ló ń dẹ̀ ní agbára. a máa máa rí ní ìsìn òun láti rí láti jẹta ẹni bí fídíò gọ́vùnà Sanwó-Olú. àbí kí làwa tó lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ ara wọn ò ní yéra wọn mọ́ òun ló ti ń ṣẹlẹ̀ báyìí. àmọ́ tí àti ìwà pẹ̀lú. tí wùmí bá lè jáde tó ń parọ́ pé tí ìkàbá tí ìkàbá sọ pé ká má pa ọmọ òun bó ṣe ọkọ ṣé bàbá Mohbad ló pa ọkọ ẹ nísìnyí ṣé bàbá Mohbad wà ń bẹ̀ nígbà tí Mohbad kú ṣebí wọ àtàwọn àdúrà lẹ́jọ́ wà ń bẹ̀ àwọn tẹjọ amẹ́gbà tí bàbá Mohbad kú ni ṣé bàbá Mohbad wà mẹ́gbà tó kú ni ebi ẹ pé ní pé kó mọ̀ bọ̀ pé bàbá ti ṣẹlẹ̀ so gbogbo tírẹ́tì ìwúlò lórí bàbá Mohbad lọ́dọ̀ tèmi kábẹ́ ẹ olóòtú òfo ni òfo ló bá dé kò sí kankan tí ó ṣẹlẹ̀ sí bàbá Mohbad àwọn tó bá ti lọ́wọ́ nínú ikú Mohbad ni wọ́n ní nísìnyí wọ́n ní lójú wọ́n ní ráàyè. ifo wù mí gan fúnra ẹ̀ àgbàdo akéèké kan ò ṣe é. àwọn ògbàdo akéèké kan ṣe àti sọ pé tó bá ti lọ́wọ́ inú òkú Mohbad ni wọ́n ní nísìnyí àwọn ògbàdo akéèké tún kú o. ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ àgbàdo akéèké kan ṣe ìkàkọ́ ò lè ṣe Liam. ṣe ìdẹ̀mọ̀ pọ̀rọ̀ kan bẹ tí bàbá Mohbad ti sọ rí táwọn èèyàn kóòtù wọn làwọn kì í gbọ́ máa lè nílé àwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò simple gan tó bá jẹ́ mi ni Wùmí ni kápẹ́ Mohbad ló lọ́mọ kò nídìí kò sí ariwo kankan in fact ọ̀rọ̀ DNA tán sọ wá ti ṣe ti ẹni báwo yóò béèrè ọ̀rọ̀ DNA mọ́. tí bàbá Mohbad bá sọ pé àwọn kí n gbọ́ ọmọ àlè nílé àwọn wọ́n fi ran Wùmí lọ́wọ́ ni so Wùmí ló máa mọ̀ lọ́kàn rẹ pé ọmọ Mohbad ni o ẹ̀gbọ́n mọ́ yín. tí o bá dẹ̀ ṣe àwọn kí n gbọ́ ọmọ àlè nílé àwọn ó yẹ kó tìmọ̀ tún mọ ọ̀rọ̀ Yorùbá ni hmm. so ìgbà tó ń gbé kì í ṣọ pia ẹ mọ́kàn kó n bẹ́ẹ̀ o. ṣùgbọ́n ní ìsìn owó fẹ́ owó fẹ́ gbàgbé kí sọmọ Mohbad so gbogbo ariwo tó ń pa jáde ní ìsìn Mohbad ti ń lọ́wọ́ lọ́rọ̀ wọn ni o spirit Mohbad ti ń tọ́mẹ́ǹtì wọn. gbogbo táwọn fọmọ yẹn mu táwọn fún jẹ kò bọ́ ọmọ yẹn lára mu mọ́ àyàfi tó bá gbọ́ ọmọ yẹn lọ ọmọ bàbá ẹ̀. ok ibi tí màá parọ́ ọ̀rọ̀ mi sí olóòtú evangelist ti àsọ̀rọ̀ ẹ̀ evangelist tó sọ̀rọ̀ jáde nípa èsì ọ̀rọ̀ tó sọ nípa. Hmm. tó sọ fún kábíyèsí ọba elégùsì ọba elégùsì. níjọ́ wo ni wòlíì sọ níjọ́ wo ni àbájáde sọ̀rọ̀. nìyẹn dàbí pé àáfàá sọ̀rọ̀ òjò ń kú nìyẹn. àṣẹ mi ti parọ́ mi tẹ́lẹ̀ náà ti mi parọ́ níjọ́ wo ni àbájáde sọ̀rọ̀ hmm. níjọ́ wo lọ́rọ̀ wù mí jáde. ọ̀la ẹ̀sọ́ náà lánàá pé téèyàn bá jẹ́ òjíṣẹ́ ọlọ́run kò ní kọ́ sórí ààrẹ o tọ́wádé jẹ́ ìdàkejì náà ni pé àwọn òjíṣẹ́ burúkú tán tàn yẹn jẹ kò ní kọ́ sórí ààrẹ nípa ìwà wọn láàfin mọ̀ wọ́n nígbà òun ni evangelist sọ̀rọ̀ pé kí Wùmí lọ dá gbogbo nǹkan tó bá jẹ́ ti Mohbad padà ó tún wá sọ débi pé àtẹ tó bá ti ná ń bẹ́ẹ̀ ètí ò bá ti nà kí ọmọ Elégùṣì lọ dá padà fún bàbá Mohbad nílọ́po àti ìlọ́po ni evangelist yẹn sọ o. ìyẹn jáde tán. ìyẹn jáde tán lọ́rọ̀ Wùmí jáde lánàá. lánàá. àti mi tí ó jáde lọ́la. nítorí tiẹ̀ wà fọ́ nínú ọ̀rọ̀ yẹn ni pé. mo sọ pé nǹkan ò lè ṣe eh, Liam gbogbo tó máa ń fún jẹ tó máa ń fún mu kò ní bọ́ ọmọ yẹn lára mu látàrí pé wọn ò tí ì gbọmi lọ wọn ò tí ì gbé lọ sí right places. Hmm. ẹ tó bá lọmọ yẹn kó lọ gbé ọmọ yẹn fọlọ kó sẹ tí ò fọlọpàá. ṣé ẹ mọ̀ pé bí tí ọ̀rọ̀ yìí ti kan ìjọba nínú nǹkan tá à ń pariwo sí ni pé tíjọba bá pe igun kìnní àti igun kejì wá ta ló lọmọ Mohbad ni ó yá díẹ̀ ni. olóòtú ìjọba lè pè wọn kọ́mọ jẹ́ oyin tí ó jẹ́ kán jẹ́wọ́ ó ti wà lára wọn báyìí èmi ò wá mọ nǹkan tí ò ní ìgbà kan. evangelist Ọlọ́run ti jáde ó sọ̀rọ̀ ń jẹta o. àwọn ẹtì ẹ lérò pé bóyá nǹkan jíṣẹ́ tiẹ̀ ni pé wẹ́ẹ́. ó jíṣẹ́ tiẹ̀ ni o iṣẹ́ tó lọ́ọ́ rán ló jẹ́ o kò jíṣẹ́ tiẹ̀ iṣẹ́ tí Ọlọ́run rán ló jẹ́ ìyá ẹ̀dẹ̀ sọ wípé kí ọbẹ̀ Elégùṣì kò bá dáa kán lọ ṣe tó ń sọ orí torí pé ohun tí ó ṣẹlẹ̀ sí wọn àti generation wọn ó dẹ̀ sọ débi pé ká wá àwọn àgbààgbà ìlú ká lọ bẹ bàbá ẹ pé kò ní ká lọ bẹ bàbá ẹ bàbá Mohbad o ó ní ká lọ ṣe àtúnṣe lọ́dọ̀ bàbá Mohbad ká lọ ṣe àtúnṣe ká lọ ṣe correction hmm. ipe àìjẹ́bẹ́ ohun tí ó ṣẹlẹ̀ sí wọn àti generation wọn ó ní evangelist yẹn sọ ọ̀rọ̀ jẹ́ta wùmí sẹ́ mẹ́sẹ̀gì lánàá. ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí rédíò nǹkan tí à ń gbé yẹ̀wò òun náà ni ọ̀rọ̀ kan eléyìí tí ó ṣẹlẹ̀ tí wọ́n sọ pé voice Wùmí kan ni wọ́n ló jáde síta o wọ́n ló dẹ̀ sí ní threatening baba Mohbad wípé nǹkan kò gbọ́dọ̀ sí ọmọ òun Liam tí Liam bá kú ó ní baba Mohbad máa kú tẹ̀lé ni àwa mọ irú nǹkan tó ń ṣe Liam tó fi lè push Wùmí jáde láti pe baba Mohbad by force àdúrà wa ni pé kí nǹkan kan má ṣe ọmọ yìí ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ ọmọ ọwọ́ ìyá ìlú wa o ọmọ yìí ò lẹ́ṣẹ̀ lọ́rùn ọmọ yìí ò ṣe ẹnì kankan ibi tí mo ti sọ̀rọ̀ ìjọba lẹ́ẹ̀kan tó bá jẹ́ pé ìjọba bá wọn dá sọ̀rọ̀ yìí ipe Wùmí ń gbọ́ agbọ́ pé o tírẹ́tì bàbá Mohbad kí ló ṣẹlẹ̀ tó wá rìpítẹ̀ pé nǹkan kò gbọdọ̀ ṣe ọmọ òun tí kankan bá ṣe ọmọ òun ó ní bàbá Mohbad máa kú tẹ̀lé mi ò believe on tìgbà tí mo rí voice note tí wọ́n tí wọ́n send ẹ̀ fún mi now ó yẹ ká wá bèèrè Wùmí ta ló lọ́mọ yìí tó bá ní Mohbad ní ó yà lọ ṣe DNA sínsìn tíjọba bá dá sí o máa rí bẹ́ẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé kò ń ṣọmọ wọn bàbá wọn lọ́mọ yín kọ́ ṣé ẹ ti gbọ́ ẹ máa lọ ẹ lọ́mọ ń bí òròyìn adáìdá ṣùgbọ́n ọmọ wọn ni kò ń sọmọ wọn kéèyàn máa rò pé bóyá ọmọ wa ni kò ń sọmọ wa ẹ jẹ́ ká ṣe DNA DNA ò ṣeé ṣe àṣà ń ṣe gbogbo ẹ̀ rọ́bọ rọ́bọ rátiràtí kí la wá fẹ́ ṣe báyìí. èyí tó máa mú DNA jáde lọ èyí tó máa mú DNA jáde náà ló ti ń jáde nísìnyí wọn ò ní nísìnyí àwọn tó máa fẹ́ lọ́ra wọn sọ tán pín sínú wọn máa ṣe jáde kí ṣe wùmí nìkan o ìyá wùmí gan ò ní nísìnyí lọ́rọ̀ tó bá bọ̀ yìí ṣe bọ́rọ̀ liam nìkan ló ṣe ń pariwo jáde nǹkan kò ní ṣe liam nítorí pé ọmọ yìí ò lẹ́ṣẹ̀ lọ́rùn o ọmọ yìí ò lẹ́ṣẹ̀ lọ́rùn. tó ń dùn mí nìyẹn o ọmọ ọlọ́mọ tó wálé ayé tiẹ̀ nìyẹn. ọmọ yìí ò lẹ́ṣẹ̀ lọ́rùn yìí tó kàn ṣẹlẹ̀ ni pé wùmí nígbà tí ó bá ní sinmi yóò lọ gbé ọmọ fọlọ́mọ ìbá wọn yóò pariwo díẹ̀ ní tẹ̀sí mọ́ a lọ gbé ọmọ fọlọ́mọ títí nígbà tí wọ́n bá gbé ọmọ yẹn lọ sí ráìsọ̀ọ̀sẹ̀. Hmm? àdúrà tiwa dẹ̀ ni pé kọ́mọ Liam yìí tó bá ń gba atẹ́gùn kó mọ jatẹ́gùn àlàáfíà tó bá ń mumi kó mi mọ. ìgbàgbọ́ tí ẹni ṣe liam àwọn tó bá ti lọ́ọ́ nínú ikú Mohbad wọn ní nísìmí olóòtú ààrẹ la ń sọ yìí. àwọn èèyàn máa láyà o. evangelist sọ̀rọ̀ jẹta wùmí jáde lánàá tá a mọ tó máa tún jáde lọ́la. àwọn àgbàlagbà dẹ̀ wà ń bi ọ̀rọ̀ yìí tí wọn àgbàlagbà dẹ̀ pọ̀ ní fámìlì wùmí tó yẹ ká dá sọ̀rọ̀ ìwọ́sàn fọ̀rọ̀ ṣó dìgbà tí nǹkan mi bá wà ń bàjẹ́ torí Ọlọ́run ọmọ liamu yìí nìkan lànà ẹ ṣe. kò sí nǹkan tó máa bàjẹ́ lágbọ́rọ̀ náà òótọ́ ni mo fara hàn. òótọ́ nígbà tí wọ́n bá wá sí òótọ́ tí nǹkan burúkú wá lọ ṣẹlẹ̀ ńkọ́. nǹkan tó bá ti ṣẹlẹ̀ òótọ́ náà ló jáde o àkọ́tọ́ àkọ́tọ́ òótọ́ ni ṣebí ìyá yìí ti sọ wípé kí wọ́n lọ kọ̀rẹ́ẹ̀tì ara wọn lọ́dọ̀ bàbá Mohbad ọ̀rọ̀ ẹ̀ máa ní wéètì gan lóòtù hmm. kátó ní kí ẹ lọ ṣe correction. mo dẹ̀ mọ̀ pé yẹn máa dìde pẹ̀lú. pé ó lè lé oṣù bẹ́ẹ̀ kán lọ ṣe látàrí pé kìkan mọ̀ ṣẹlẹ̀ sí wọn àti generation wọn. mo mọ̀ pé yẹn máa difficult gan ah kọ́bẹ̀ Elégùṣì tó gbéra gbọ́fẹ́ lọ bàbá bá akọ̀rọ̀ pé kí ló ń ṣe fún bàbá bá kí ló dùn wá sí bá akọ̀rọ̀ pé irú èmi. ó dọ̀ láti sọ látàrí pé ni mo ti sọ wípé bóyá yẹn ṣe sọ̀rọ̀ tí ọmọ Elégùṣì gbọ́ láàrin yáyà tọmọ Elégùṣì ọba ọmọ ìpè ní tí yà ń sọ òótọ́ ni àbí irọ́ ni bí ẹ̀ bá ṣe burúkú tó bá sọ kan fún yòó lótú yóò mọ̀ lọ́kàn rẹ̀ ìpè mi mo ṣe hmm. tí kò bá dẹ̀ ṣe kọ́bẹ̀ Elégùṣì kọ́ dẹ̀ kí wọ́n kí pa wọn àbí secretary wọn àbí communication officer ọ̀kadà ẹ̀rọ ọ̀kadà ẹ̀kọ́ lẹ́tà jáde ká decline ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí àwọn ilé sọ pé ọ̀rọ̀ tí yà á sọ o kò sọ́dọ̀ kankan bẹ́ẹ̀ tó wẹ́n lè jẹ́ pé lóòótọ́ ni kó bá lọ ṣe àtúnṣe nítorí pé ọba ayé ọba ọ̀run ó ju ọba ayé lọ o hmm. kò sírú agbára tí ọba ayé lè ní ọba ọ̀run ju ọba ayé lọ. Ah, ọba tọ̀run kẹ ọba tó dá ọba ilé ayé ọba tó dá ọba ilé ayé ẹ. Eh? Eh? táwọn ìwà àti ìjọba tẹ́lẹ̀ ayé olóòtú wọ́n ti ra ọbẹ̀ alágbára pé kò sí nǹkan kan kò sí tí ó ṣẹlẹ̀. lẹ́ẹ̀kan sí i mo tún padà sọ̀rọ̀ ìfẹ̀yìn ìjọba ẹ má jẹ́ kó dìgbà tí hmm, ẹ má bàjọ́rọ̀ yóò di ráyọ̀tì àbí mi ò tí ì mọ irú ìlú yẹn tó jẹ́ pé wọ́n dẹ̀ rí ọ̀rọ̀ tó tóbi tó báyìí. bàtàbàtà báyìí. tó tún ti fẹ́ máa mú àwọn threatening of life mi lọ́wọ́ wọ́n dẹ̀ tó ń wòran ṣó dìgbà tó bá tó gbọ́ pé ẹnìkan tó ti pa ẹnìkan ẹnìkan tó ti pa ẹnìkan wọ́n tó ti lọ àtàkì ẹnìkan. torí ọ̀rọ̀ tí ó mi sọ yìí. ọ̀rọ̀ lánìí. ẹbí bàbá Mohbad ò ṣe wò. ọ̀rọ̀ méjì nínú ọ̀rọ̀ tẹ́ sọ ni mo yọ àkọ́kọ́ tí bàbá Mohbad bá kàn rìn tó fẹsẹ̀ kọ tí nǹkan kan bá ṣe wọn á ní wùmí sọ. wọn á ní wùmí ni bóyá àsìkò ẹlẹ́ni dẹ̀ ti tó ni. Ọlọ́run má jẹ́ kí nǹkan tí ò dá ó ṣẹlẹ̀ pẹ̀lú pẹ̀lú Liam hmm. wọn á ní bàbá Mohbad ló pa anything wùmí fúnra ẹ̀ tí nǹkan kan bá ṣe jù wọn á ní bàbá Mohbad ni ẹ̀yin ìjọba ìdí tá a ṣe ń pè yín nìyẹn ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ tètè dìde ẹ tọwọ́ bọ̀ ẹ pé àwọn igun méjèèjì à ń tẹnumọ́rọ̀ yìí ẹ̀yin náà bímọ ẹ̀yin yẹn wá tẹ̀ wá lórí rédíò àsìkò tí ẹ máa dá sí ó ti tó plus two three three five seven eight four eight two nine eight zero whatsapp call only plus two three three five seven eight four eight two nine eight zero ìyẹn fún ẹ̀yin tó jẹ́ pé ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí lórí rédíò sìn òun ni o fún ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ lórí rédíò sìn ló wà fún o ẹ̀lú ẹ kúrọ̀ lẹ́ o. ẹ kọ́ ilẹ̀ sàn ẹ kó ètò sàn. ẹ ṣeun ìyá wa tó sẹ́yìn náà gbọ́ nípa ọ̀rọ̀ tó ń lọ mà. ayé kì í máa ṣe mà. mo gbọ́ nípa ọ̀rọ̀ tó ń lọ èmi náà tẹ̀sí gbọ́n bì kan so mo gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé according to èèyàn tí mo gbọ́ tó gbé jáde ó ní màmá ẹ̀ gan ti sick tó ti yé yín sìn ah, ah. so ó wáyé ní bóyá ó wáyé ní nǹkan tí wọ́n sọ fún wọn ní ibẹ̀ tó ti yé yín ah, ọ̀lẹ́ ẹ jẹ́ kí n sàn kankan fún yín ó kó gbé ọmọ lọ fún ọmọ kó gbé ọmọ lọ fún ọlọ́mọ hmm. ṣé mo pé evangelist yẹn ọ̀rọ̀ tó sọ tó sọ fún ẹlòmíì lè má gbàgbọ́ ẹlòmíì lè má gbàgbọ́ ẹlòmíì lè gbàgbọ́ ṣé mo pé láti tọmọ àwọn èèyàn tó ti yé yín sìn yín tí ó bá dẹ̀ ra arọ́ kò lè ra òótọ́ ọ̀rọ̀ tó ti yé yín tí evangelist ọ̀kọ́kọ́ bá fún yín ní prophecy ó da prophecy ṣe báyìí ṣe báyìí ṣe nǹkan tó ní kò ṣe kò mọ́wọ́ kúrò níbẹ̀ ṣé nǹkan tí mi sọ ti yé yín hmm. ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ sí ọba yẹn ìtìjú ò ní jẹ́ kó lọ tó bá lè kó pàtìjú tì kó lọ bá irú àwọn Ọọ̀ni òfìfẹ́ yẹn irú àwọn Àwùjalẹ̀ yẹn kó lọ bá wọn tó ti yẹ yìí sì kó lọ bá àwọn ọba wọn lẹ́kọ̀ọ́ bẹ̀ yẹn kó bẹ̀ kó bẹ̀ wọ́n kán wá láti ṣe ti bí wúmà yẹn ṣe sọ torí pé kí ni ẹlẹ́ṣẹ̀ kò ní lọ láì jìyà hmm. ìyà tó fẹ́ jẹ ń sìn yìí tí ò ṣe yẹn á tún fi kó bá àwọn ọmọ tí wọ́n ti bí fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó hmm. ti yẹ yìí sìn á fi kó bá ìdílé ẹ̀ sọ̀rọ̀ mi ti yé yín so Wùmí tó jókòó tó ń pariwo ó kàn pariwo ẹnu ni kó hmm. gbé ọmọ lọ fún ọlọ́mọ torí pé kí ni ó lè ní Wùnmí ó lè níyà ẹ̀ ìdí tí mo yẹ sọ bẹ́ẹ̀ fún yín ni wípé àwọn méjèèjì wọn láwọn wọn ló lè ní pé ó mọ̀ pé ọmọ yìí ò ń ṣe ti kò ń ṣe ọkùnrin yẹn ló ní ọmọ so ó fẹ́ gba ogún ọkùnrin yẹn kó tó ṣẹ̀ṣẹ̀ wá gbé ọmọ lọ fún ọlọ́mọ tó ti yẹ yín sí ẹni tó dẹ̀ ní property ò ní jẹ́ kò ní gbà sọ̀rọ̀ hmm. mi ti yẹ yín kò ní gbà torí ó gbà tó ti yẹ yín kò ní gbà wọ́n jí wọ́n fìyà jẹ lójú ayé ẹ̀ títí tó fi kú ní ó tún kú tán wọ́n tún fìyà jẹ tó ti yẹ kò ní gbà ṣé nǹkan tí mi sọ ètí yẹ yín kí Wùnmí kó gbé ọmọ lọ fún ọlọ́mọ hmm. DNA tí wọ́n pariwo tí ó pariwo tó ń sọ family law ní DNA family law ní ẹ wọ ọba kan ní ọba kan ní area wa ń bíbà nílùú kan mi ní dárúkọ ìlú yẹn family ni wọ́n bàbá yẹn ò jọba bàbá ẹ̀ ló jọba àgbàtàn wá gbọ́ba mọ́ gbé fún ọmọ ẹ̀ níwàá bàbá yẹn ti lọ bímọ títa nígbà tí bàbá yẹn wá kú kí ọmọ yẹn lè wọlé kó tó wá kó tó wá gbànú property ẹ̀ wọ́n lọ ṣe DNA fún kó tó fún ní sunday wọ́n ṣe DNA fún kó tó fún ní gbogbo nǹkan fún ṣe DNA fún so DNA is obligation for Wùnmí láti ṣe kó dẹ̀ gbé ọmọ lọ fọlọ́mọ toró mẹni tó bí ọmọ. tó bá fi ṣètò ọmọ ẹ̀ àṣèyá tó mọ ẹ bá dùn kó yẹ pariwo ẹnu síta tó ti yẹ yín kó gbé ọmọ lọ fún ọlọ́mọ àwọn tó ní ọmọ gan wọn lè máa ṣe nǹkan lábẹ́lẹ̀ pé kó gbé kátàrà ò bá rọ ọmọ kó gbọ́mọ wá fáwọn àwọn kọ́ làwọn máa lọ béèrè fúnra rẹ̀ ló máa gbé ọmọ yẹn wá. wọ́n ọba ọba ọba tẹ ọba tẹ ọba Elégùṣì tẹ Elégùṣì àní gbogbo ọ̀rọ̀ ẹ ti wà from the beginning nínú ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Mohbad statement orúkọ ẹ ti wà ń bẹ̀ tipẹ́tipẹ́ wùmí dẹ̀ mẹ́ni tó lọ́mọ kó gbọ́mọ lọ́fọ́ lọ́mọ ìyá ẹ̀ náà tó ń gbè lẹ́yìn kó sọ fún pé kó gbọ́mọ lọ́fọ́ lọ́mọ mo kàn mọ̀ pé gbogbo ẹni tó bá lọ́wọ́ nínú inú ikú ọmọkùnrin yẹn gbogbo ọ̀nà máa fara gbá tí wọn bá bọ́ síta kan jẹ́wọ́ fúnra ara wọn náà máa máa bọ́ síta tó máa máa kà tó máa jẹ́wọ́ hmm. torí pé àwọn fi pé wọ́n ti pa ó ti lọ kò sí ó wà láàrin wọn kò níbi kankan tó lọ hmm. tí ò bá gba ìdájọ́ tóun ò bá gba ìdájọ́ kò ní sinmi àtọlọ́pàá tó ń gbowó àti eh, lọ́ọ̀yà tó ń gbowó àti gbogbo ẹni tó ń gba nǹkan tí ò yẹ kó gbà gbogbo ọ̀nà máa fara gbà náà dẹ̀ máa jẹ́wọ́ ẹnu wọn. so bó ṣe wà nìyẹn hmm. gbogbo ariwo tó ń pa ó kàn pariwo ni so èmi ò rí jù báyìí lọ bọ̀bọ̀ kan sọ pé bí eh, Baba kí baba lè bàbá kínní lánàá mò ń gbọ́ tó sọ pé kí bàbá bàbá Mohbad kó gbọmọ wọ́n ti gbé ọmọ ni wọ́n ràn wá ni so kò gbọ́ pé bàbá lọ bàbá Mohbad ni wọn kì í gbọmọ àlè ń ran àwọn ni tọmọ bá jọmọ àlè ó máa kú ni ṣé kò gbọ́ ni tó fẹ́ fìyà jẹ ọmọ lọ́mọ yìí. a lè fi kíkẹ́ kó sọmọ yẹn. èèyàn fẹ́ kí nǹkan kan ṣe ṣùgbọ́n tí ìyá ẹ̀ bá a fi ṣètò ọmọ ẹ̀ oh tó tó mọ̀ pé ọmọ òun ni òun ló bí kó gbé ọmọ lọ fún ọlọ́mọ kó gbé ọmọ lọ fún ọlọ́mọ tí ó bá mọ̀ pé òun ò fẹ́ ṣe DNA ó ti mẹ́ni tó lọ́mọ nìyẹn kó gbé ọmọ lọ sílé ọlọ́mọ tó bó ṣe wà nìyẹn ọ̀rọ̀ yìí oní tí ò ṣe pé tí ṣòro pé ní sàṣàlùbọ pẹrẹ pé gbé ọmọ lọ fọlọmọ pẹrẹpẹpẹ ní sàṣàlùbọ. yẹ gbé ọmọ lọ fọlọmọ ó mẹni tó lọmọ kó lọ gbọmọ fọlọmọ èmi ò rí jù báyẹn lọ ẹ ṣeun ẹ máa bẹ tó lọ. Thank you. so gbogbo ẹ̀yin tẹ́ wà lórí la nǹkan tá à ń gbé yẹ̀wò òun náà lè ti ń gbọ́ yẹn o wọ́n ní bí ó ṣe ń lọ òun náà ni a ṣe ń tẹ̀lé ọ̀rọ̀ náà wàá fẹ́ di nǹkan tó fẹ́ tojú súyàn ẹ̀lú ẹ̀ka àsán o. ẹ̀ka àsán lẹ́ẹ̀kọ́ olóòtú ẹ ṣeun sá. ayé ẹ ṣeun ẹ ṣeun sá ẹ̀ka àsán. ẹ ṣe gan ni o ṣe rí ọ̀rọ̀ yìí mo ti gbọ́ láàárọ̀ yìí. Ah, ẹ ti gbọ́ tẹ́lẹ̀. mo ti gbọ́ láàárọ̀ yìí ẹ gbọ́ bẹ́ẹ̀ rẹ̀ àárín lẹ gbọ́. ẹ̀ẹ́n ó yẹ fún wa níbẹ̀rẹ̀. nǹkan tó fi bẹ̀rẹ̀ ni pé hello hello sir èmi Cynthia ni. bẹ́ẹ̀ ni agbó agbó agbó bá ti bẹ̀rẹ̀. tí nǹkan bá ṣe màmá mi tí nǹkan bá ṣe fún màmá mi bá kú. ok ṣé màmá màmá mi ló kọ́ fi bẹ̀rẹ̀. ló fi bẹ̀rẹ̀ tí màmá mi bá kú ìyẹn kò gbọdọ̀ ṣe lìyànù tẹ fẹ́ pa lìyànù bẹ jẹ pa ọkọ mi ni. ọ̀rọ̀ tí ò le torí Ọlọ́run ọ̀rọ̀ tí ò le. ẹ̀yin bàbá àgbà yà kúkú yìí ẹ máa kú tẹ̀lé ni mo ṣe sọ nìyẹn ṣé rọ́rọ̀ yìí ọ̀rọ̀ tí ò lé ni ó ti fi hàn irú ilé tó ti jáde ibi tó ti wá ọmọ tó jẹ́ ìran tó jẹ́ yẹn bẹ́ẹ̀ bọ́n ṣe sọ nípa ẹ tó gbé voice note jáde ó náà lọ ṣe nǹkan láti get rid baba Mohbad ipe ọsọ ipe ṣé ẹ tó bá wà láàyè ló ń béèrè DNA ẹ tó bá wà láàyè ló ń béèrè property ọ̀rọ̀ ńlá so wọ́n ti rìn jáde láti get rid baba Mohbad ó wá padà lé wọn lórí ó bàyá ẹ̀ so kò ṣe bàyá ẹ̀ yẹn ló jẹ́ kó máa bẹ̀rù pé kó má kan ọmọ òun náà hmm. tó fi yẹ sìn ìyẹn lọ bẹ́ẹ̀ a lè sọ pé lẹ́gùsì ló sì ló lọ mọ̀. Hmm. a ti ẹ̀ lè sọ bẹ́ẹ̀. aṣẹ́wó lóyún ẹni kún bàbá ọmọ wa èyí mẹ́rin ló ti bá sùn. tàkàmì ò tí ì yẹ yín sìn. Hmm. aṣẹ́wó lóyún ẹni káṣẹ́wó yẹn lọ mú bàbá ọmọ ẹ̀ wá. ọkùnrin mẹ́rin ló ti bá sùn tó fẹ́ mọ ẹ tó lọ mọ́nà méjèèjì. ìyẹn wà lára nǹkan tí òfin lè ṣe DNA sẹ́rí òun gan ló ti òun gangan ló ń fẹ̀mí ọ̀rọ̀ yẹn gùn jàre ọ̀rọ̀ tí ó gùn ló fà gùn. Hmm. ọ̀rọ̀ tí ó gùn ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ tún wá ń pe ìjọba èyí tíjọba dá sí kí ni àbáyọrí ẹ̀ hmm. ẹ ti ṣe aláìjàmọ́lé àwọn tó wà ń bẹ̀ gan ọ̀n kiri a níjọba ìjọba ò rójútu ọ̀rọ̀ ara wọn ní kò rójútu ọ̀rọ̀ tó wà ń so wùmí wùmí gangan àti ìyá ẹ̀ nìkan jáde kan sọ̀rọ̀ igi ti bà wọ́n ṣe rí èpè tí àwọn èèyàn ń ṣe àmọ́kátà lóbi tọ́lá o èpè ti ń jà wọ́n wọ́n ti ń rí ìbínú àwọn èèyàn ọ̀pá ti bà wọ́n so kán jáde kán tètè sọ kó tó ju bó ṣe ń bà wọ́n yìí lọ kán lè rójútu ọ̀rọ̀ ara wọn torí ọkàn wọn ò ní balẹ̀ hmm. tábàtó sòótọ́ ọkàn Bùnmi ò balẹ̀ o. ọ̀rọ̀ náà lágbára ó lágbára. ó lágbára kò hmm. lágbára tó yẹn. Hmm. bẹ́ẹ̀ ni kò tiẹ̀ yẹ kó lágbára bẹ́tì ẹni tó yẹ kó sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ni wàhálà tó wà ń bẹ̀. olóṣèlú ìdánwò bò ó. wẹ́ àdúrà wa hmm. ẹ jẹ́ kí lómi dá sí olóòtú ẹ fi gan ni. ẹ ṣe o sà ọ̀rọ̀ náà ò tiẹ̀ ọ̀rọ̀ tí ò ẹ̀yin <laughs> ẹ̀yin ará UK ẹ̀yin ará UK lẹni lẹni station yìí ẹ̀yin ará Amẹ́ríkà ṣe gbọ́ àwọn ará United Kingdom ti gba QH radio mọ́ yín lọ́wọ́ wọn lọ́la ń ní o <laughs> ẹ ṣeun sà. <laughs> wọ́n lọ́rọ̀ ti sọ̀rọ̀ olóòtú aláàjì. Ah, ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó jẹ́ nǹkan tó jẹ́ pé ẹ̀lú ẹ̀ káàárọ̀ àbọ̀sán ni o. ẹ káàárọ̀ lọ́dọ̀ tí wàá wà láàjì. yes ma ẹ káàárọ̀ o láti àárọ̀ láwa o Canada ni o láti Canada láti Canada ẹ ṣe mọ ẹ gbóríyìn fáwọn UK ẹ gbé fáwọn US kí làwọn Canada ṣe fún yín. ẹ wò ó ṣé ẹ tiẹ̀ rí ẹ wò mọ́mí tó tiẹ̀ múnú mi dùn ẹ̀yà ara Canada àmọ́ tó dé UK àti Amẹ́ríkà àwọn ni ẹ ń gbọ́ wájú mo wá rántí pé gbogbo Canada tẹ́ bá lọ gbá bọ́ọ̀lù gan ẹ̀yìn gbà kọ́ọ̀bù kọ́ọ̀bù bọ́ọ̀lù gan ẹ̀yìn gbà. Eh? ọ̀rọ̀ ìdí kánádọ̀ jà fẹ́ sùn wẹ̀. ẹ wò mo ní kí n bá yín ká mo ní kí n dáṣẹ̀ tó ẹ ṣe mọ. mo inú mi dùn pé mo tún gẹ̀ẹ́tì ètò yín lẹ́nu. yes ma. àwọn ará kánádà àwọn ará ètò ìpàgbà ẹ̀yin ẹ̀yin náà jára mọ kẹ́ mọ gbà kọ́ọ̀bù. ṣe rí aláàjì mo kàn fẹ́ dá sí ọ̀rọ̀ yìí ṣe mọ̀ pé mo ti sọ láti ilẹ̀ ọ̀rọ̀ tí mo sọ láti lẹ̀ mo ní tá a bá fẹ́ rí ìyànjú ọ̀rọ̀ mo ní kí Wùmí ṣe tiẹ̀ nì kì í ṣe orin tí òṣòro ń kọ kò ṣòro ń gbè hmm. kò ṣòro ń gbè ṣe DNA tó bá ṣe DNA ṣe tẹ̀rí tó bá jẹ́ kìkì DNA yẹn ló ṣe nígbà yẹn ìfún àwọn èèyàn gan-an wọ́n ti mọ̀ kò sí kan tó bá ń sọ wọ́n á mọ̀ kó òótọ́ ló ń sọ ṣùgbọ́n ìgbà tí ò ti ṣe DNA ọ̀rọ̀ ẹ ti di kí wọ́n máa dá òtú ẹ̀ ó ti di kí wọ́n máa sọ pé ó ah, rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ and gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ẹ wo ẹ tún wo lóòótọ́ àwọn spending kí n tẹ̀ tó máa bọ̀rọ̀ ṣé wọ́n ti tú wọn lẹ̀ àbí wọ́n tún ti àrẹ́sì ah. wọn bọ́n ṣe sọ sóòótọ́ ni. wọ́n tú wọn lẹ̀ o wọ́n wà bẹ́ẹ̀ o wọ́n wà bẹ́ẹ̀ o. nǹkan tí mo mọ̀ ṣe rí àwọn èèyàn ti sọ̀rọ̀ kan ṣe rí ìdájọ́ ọlọ́run ìdájọ́ Ọlọ́run ìdájọ́ wọ́n ṣe ìdájọ́ wọn ò ṣe ìdájọ́ ìdájọ́ Ọlọ́run ti dúró stand by nìyẹn kò sí ibi tí wọ́n lè kò sí ibi tí wọ́n lè gbé yẹn wọ̀ so nǹkan tí mo kàn lè sọ ńbẹ̀ náà ni pé gẹ́gẹ́ bí ayé ayé gbàgbà ọ̀gá ayé máa ti ẹni kan tó ti ó ti dúró ṣe rí ìdájọ́ Ọlọ́run kò síbi tí wọ́n lè gbé wọ̀ ìdájọ́ ó ti di ní ọmọdé wọn ṣé ẹ ní nǹkan tí mo fi láìkì ilé tí ò yín ni pé bẹ́ẹ̀ ṣe máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ hmm. ó máa ń yà èmi òkúkú ń lọ síbi àwọn elépè àwọn olóríṣiríṣi because mi tẹ̀ ní <laughs> time tí mò ń waste so bẹ́ẹ̀ ṣe máa ń gbé kalẹ̀ lákàyè wà bẹ́ẹ̀ ìwọ̀n wọn á gbọ́ so kí Wùmí ìbàbá bí nǹkan tí ọ̀gá yìí gbẹ̀ngbẹ́ sọ kò sí nǹkan kan tó máa ṣe Liam hmm. the one thing ni pé Wùmí ọkàn wọn ò balẹ̀ wọn ò ráyè fún ọmọ yẹn ní ẹ̀ bóyá ìtọ́jú tó yẹ kán fún ọmọ yẹn gan wọn ò ní time ọkàn wọn ò balẹ̀ láti tọ́jú ọmọ yẹn dáadáa dẹ́bí nǹkan tó ń sọ gbé ọmọ lọ fún ọ lọ don't make this thing hard so tó bá jẹ́ lóòótọ́ eh, Mohbad ní jẹ́ kó àwọn èèyàn ti ní kó ń ṣe DNA mo dẹ̀ mọ̀ pé tí Bùnmi bá àgírí owó DNA kan ló máa ro àwọn ọmọ ah, ah. Nàìjíríà lára láti fún ó jẹ́ sọ́mọ Nàìjíríà ẹnìkan kan máa ní gbogbo. Eh, eh. èèyàn gangan lè sọ pé òkè ṣebí DNA ni ó yá lọ ṣe é ó ń gbọ́ ọkọ̀ ẹ̀ á balẹ̀ ó máa ń fìrì gbogbo yánmọ̀yánmọ́ gbogbo ilé ìlànà ọ̀rọ̀ tó ń dẹ́pọ̀ ló simple jù láyé àfààfààfààfà ah, ah. àfààníṣe àti ẹ̀tọ́ amọ̀bí tá à ń fà á ah, náà ọ̀nà ìgbà tẹ́sán fún tẹ̀sí ń tọ́jú sí ó ń tọ́jú sí ní eh? kí ló máa dùn because yànmọ yànmọ yànmọ yànmọ ó tọ́jú sí ní àfẹ́tẹ́tẹ́ kúrọ́ so ọlọ́run elédùnmọ̀ àyànjú ọ̀rọ̀ yẹn ojoojúmọ́ ojoojúmọ́ tuntun mi là wá ń gbọ́ tuntun mi là ń gbọ́ lójoojúmọ́ eh, exactly exactly ẹ wo ta ni ta ó ya èmi lẹ́nu pé spending kí ni wọ́n ló ń jẹ́ ọmọ prime boy àṣé kò tiẹ̀ sí nígbà tí ọmọ yẹn kú gbogbo ẹ̀ ló jọ mí lójú ihò nàìjíríà ṣẹ́ẹ̀rì ṣẹ́ẹ̀rì ẹ̀ ẹ̀ ń pariwo ẹ̀ kọ́ máa bọ̀ ní kan àwọn tó wà ní diaspora kan máa bọ̀ ní ṣé ilé ọ̀hún lèèyàn ń bọ̀ yìí hmm. ṣé ilé téèyàn ń bọ̀ nìyẹn àwọn ọmọ tèmi ṣé ilé ọ̀hún ni mo àwọn ọmọ tí wọ́n ti ilé ọ̀hún ni mo fẹ́ ẹ́ Hmm. ọlọ́run o jésù so ṣe rí ọ̀rọ̀ ti sanwó-olú náà for me i'm telling you now àwọn politicians i don't even see anything in them ó lọ sí church ó lọ ń gba owó igbá ó lọ sí kíní ó lọ ń gba owó ọrẹ ibi kó wù kó ti lọ máa gba owó gbá ìgbà tí ò ti gómìnà ṣòwò ó gba owó gbá ìgbà tí ò gbé gbò ẹ̀ẹ́mẹ́lòó ìgbà tó ti wọlé ẹ̀ẹ́mẹ́lòó ló ti lọ gba owó igbá ẹ̀ẹ́mẹ́lòó ló ti ṣe aṣọ́nà nínú ṣọ́ọ̀ṣì ṣẹ́ẹ́rì ó yẹ káwa ó yẹ káwa èèyàn mọ̀ ká mọ̀ ìgbà tí Obama campaign nígbà yẹn ìgbà tó ń campaign gbogbo nǹkan tó ṣe nígbà tó ń campaign ìgbà tó ń announce ẹ̀kọ́ lóhùn yìí the first the first kini eh, eh, Thanksgiving tí Obama ṣe ní US ó ń sáfù àwọn èèyàn ní òun àti ìyàwó ẹ̀ ó ń sáfù àwọn èèyàn in Nigeria àwọn politician wọn ò fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ they are above the law they are above everything obìnrin tó sọ̀rọ̀ yẹn mo láìkè obìnrin yẹn gan mo láìkè ẹ̀ mo láìkè ẹ̀ because nǹkan tó sọ bí bó ṣe jẹ́ pé kò sọ dáadáa gọ́vnà ó ní bí gọ́vnà á ṣe àdírẹ́sì ẹ̀ tí gọ́vnà á àdírẹ́sì ẹ̀ tọmọ yẹn tí everybody gan á kọ́kọ́ pé kínní but you don't have to take it personal you don't have to but ọlọ́run á yanjú ọ̀rọ̀ yẹn so ẹ jẹ́ á máa gbàdúrà àdúrà àṣẹ́kù ó kẹ́ ẹ máa bètò lọ o ẹ ṣe mà ẹ ṣe mọ́ mi ẹ ṣe gan ni God bless you. Yes, ma. Ah. ah ayé gbẹgbẹ ọ̀rọ̀ yìí ó ṣe díẹ̀ o bó tiẹ̀ jẹ́ pé ok ẹ já sáré ká tó sáré wò wá lápá bí. hello hello. tí n bá ẹ má mà I swear with my living God. ìyá ẹ máa jẹ èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o Mohbad ló sọ bẹ́ẹ̀ tí wù mí àti àwọn fámìlì ẹ̀. ẹ ṣeun bàbá mo bá ní mo lẹ́ẹ̀bẹ̀ ṣe wọlé yẹn ibi ti wọlé yẹn nípa ìbá ní ikú ti yín after bíi one oh two láṣẹ mọ́. bẹ́ẹ̀ ni ọlọ́run lọ́rẹ̀ ní gbogbo àmọ́kà bí kókó inú ìwé ìròyìn ni. ok àìsàn ah, mọ́kà. ó dẹ̀ máa come to pass. Ah, ah. iná ti ń jó àwọn àwọn tá àwọn tá ara bí iná ti ń jó wọn lábẹ́ aṣọ èmi náà gbọ́ mo like man ah, dájì tó pé yẹn wọ́n sọ ibi tí wùmí ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gangan náà ti sọ yẹn nǹkan ti ń ṣe ìyá ẹ̀. gbogbo ẹ̀ làánà gbọ́ níbí gbogbo ẹ̀ láti gbọ́ bẹ́ẹ̀. ẹ nǹkan ti ń ṣe wọ́n ṣe rí Liam mo ti sọ fún yín tẹ́lẹ̀ aláàjì mo ní inú kí homicide máa wà àbí suicide. Hmm nínú kí wọ́n pa ẹnìkan àbí kẹ́nìkan para ẹ̀ lórí case Mohbad mo ti sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ tẹ́rí kí wọ́n bá suicide wà ń bẹ̀ o tí wọ́n bá kí wọ́n ṣàgbá ọmọ Liam yẹn lọ́wọ́ Wùmí torí lè pa ọmọ yẹn gan fúnra ẹ̀ torí nǹkan ti ń ṣe wọ́n o pé tí ọmọ mi bá lè kú yẹn kí wọ́n gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ o àwọn tó bá súnmọ́ kí wọ́n ti gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ ẹni tó bá ó lè para ẹ̀ kó ibi tí kéèsì ń lọ nǹkan tí ń ṣe wọn aláàjì ayébọ̀bọ̀ mi ò ní parọ́ fún yín ìdájọ́ ti dé o tá fun wí fún nígbà ọ̀fẹ́ fún wa ti ń bọ̀ báyìí. ah ó lágbára o. ti iná ti ń jó níbi tó ti ń jó báyìí o. ó lágbára ó lágbára. ti ń jó níbi tí ó ti ń jó báyìí kí wọ́n gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ kó má lọ fi ọwọ́ pa ọmọ hmm. ara ń sọ fún kó má lọ fi ọwọ́ ẹ̀ mo ti mọ̀ pé homicide wà or suicide nínú kéèyàn parẹ́ àbí kí wọ́n pààyàn lórí kéèsì Mohbad náà ni. Hmm. gbogbo ara ìdájọ́ ló dẹ̀ wà. ìdájọ́ tí àwọn gọ́ọ̀mẹ̀ntì ò fún ọ gbogbo ara ẹ̀ ló wà. ẹ tó ń sọ fún bàbá Mohbad pé tó ń sọ fún dáàdì Mohbad pé kí ló dorúkọ ẹ̀ pé àti nǹkan bá ṣe ọmọ òun wọ́n ti mọ iná tó ń jó wọn iná yẹn ti ń bà ó ti ń gbọ́ra kò mọ tó fẹ́ ṣe mọ́ hmm. kò dẹ̀ lè bọ́ síta kó ní bẹ́ẹ̀ kó bọ́ síta kó ní gbọ́ ọ̀ṣẹ̀ jẹ́ lélẹ̀ o lára wọn bá balẹ̀ wọn fẹ́ ṣe yẹn. wọ́n máa jẹ́wọ́ ọ̀rọ̀ ìyá yẹn máa ṣe ọ̀rọ̀ ìbálẹ̀ sì máa ṣe wọ́n máa jẹ́wọ́. bẹ́ẹ̀ni hmm. bẹ́ẹ̀ni ẹ̀ẹ́n ó dàgbà tí wọ́n fi tí wọ́n fi sà ni ẹ sáà tí a sáà gbókorí ayé bọ̀bọ̀ agbókorí aláàjì tí wọ́n bá ń fi sà hmm. tó bá gbóná mọ́ ọtí tó tàbí bá gbóná wọn á pẹ́ jáde ni ó sì máa ṣẹlẹ̀ ẹ ṣeun gan ni. ó sì máa ṣẹlẹ̀. ẹ ṣeun. ṣe aláàjì ẹ bá fi kun táìmù kun kun táìmù programu yìí àwọn èèyàn pọ̀ lórí láì o mo ló fi sọ àwọn èèyàn pọ̀ lórí láì pé bá fi táìmù kun táìmù yìí àwọn èèyàn fẹ́ kọ ẹ jẹ́ kí n kú òkè lómi tún kọ. ẹ ṣeun Mr. Ibro Mr. Ibro láti Dubai. <laughs> Ah, ó di gòlè o. hello ẹ káàsán o hello sir. ẹ káàsán sọ o. yes sir. mo kí yín o. yes sir. ẹ kú iṣẹ́ náà. yes sir. ẹ bá mi kí ayé bọ̀ bọ̀. yes sir. ẹ kú àfọmọ ènìyàn ṣe. yes sir. ẹyìn tí n bá ti lò tó ìṣẹ́jú mẹ́rin tàbí márùn-ún kẹ́ bá mi kọ́ tiẹ̀ gangan nítorí mi lọ́rọ̀ tó pọ̀. ah ẹ dẹ̀ fẹ́ ló ṣẹ́jú márùn-ún ó gbé ó gbé fónfó lóhun ó gbè fóun fólóhùn hmm. mo gbé kó mo gbé kó dáadáa àwọn èèyàn mi ń bẹ ní òkìjó bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tó ń mọ gbogbo ìkòròdú ẹ̀ tó ń mọ òkìjó wọn mọ̀ mo dẹ̀ láwọn èèyàn ń bẹ. kẹ́ tó lọ sí. mo dẹ̀ gbá rìsáàsì ọ̀rọ̀ yìí kí n tó kí n tó wá sàbújá àyíkú mo ti ń ṣiṣẹ́ transfer ló gbé mi wá sàbújá. ó gbé fóun fólórun mo fẹ́ fi dá Wùmí lójú ní ọ̀sán yìí èpè gbọ́dọ̀ ṣẹlẹ̀ o. Mm, mm, mm, mo ti gbọ́ mo ti gbọ́ ẹ má wọrí mo fẹ́ fi dá Wùmí lójú ó pè fóun fólóhùn tí Wùmí bá lè ṣe nǹkan yẹn kò sí nǹkan kan tó máa ṣe Liam ọmọ yẹn ò ní ṣe àìsàn kankan kò dẹ̀ ní kú ikú kíkú kankan ọmọ yẹn mo ń sọ fún yín pé ní alẹ́ ìjẹta ní aago mẹ́jọ níyà Wùmí ti wó lára ẹ̀ ò ti yá ògìjó ògìjó ni mo ti ń gbọ́ sórí yìí ní òkìjọ tó súnmọ́ ìkòròdú wọn bẹ̀ ṣe rí bíbí rẹ kò ṣeé fowó rà tọ́ bá ti bí ni nínú ilé a máa ń túnra ẹni bí ni mi ì fẹ́ sọ̀rọ̀ jù tó bá jẹ́ pé kí ìyá Wùmí kó gbọ́n ìyá Wùmí nìkan ṣo nídẹ̀yìn Ọlọ́run ló lè bá Wùmí sọ̀rọ̀ tí Wùmí tó lè dá yẹ lóhùn ìyá Wùmí ni kò tọ́ ọmọ yẹn sọ́nà. Hmm tí Wùmí bá fi ògbè bó bá ti fi ògbè fónfó lóhùn gbogbo ètò ń sọ yẹn ó ń parọ́ ni wọ́n lọ ṣe iṣẹ́ burúkú ní mi ní parọ́ fún yín nítorí Mohbad sunkún kú ni Mohbad ó sun ẹkún kú ọkàn ẹ ò ṣe àdúrà títí ọmọ ẹ fi dákẹ́ lórí ilẹ̀ alàyè bí mi ṣe ti ń bẹ̀ tó ọmọ ẹ sun ẹkún kíkorò títí ọmọ ẹ fi dákẹ́ ni hmm. Wùmí dẹ̀ mọ̀ wípé Mohbad sun ẹkún kú ni kó má wulẹ̀ dẹrù tí ò ń ṣe ti bàbá Mohbad lé wọn lórí ní ìdájọ́ parọ́ fún yín kíyà Wùmí kó ṣe ojúṣe lọ́pọ̀lọpọ̀ lórí Wùmí kó bá Wùmí sọ̀rọ̀ kí Wùmí kó kàn gbé ọmọ lọ lóòótọ́ a lè sọ wípé lágbájá báyìí ló bímọ hmm. ló bímọ ẹ̀wọ̀n fún nítorí gẹ́gẹ́ bọ́n ṣe sọ káyì ọmọ orírìn òun ló mọ ibi tí ọmọ ti wá gbogbo tá à ń sọ pé lágbájá ni tàmẹ̀dù ni à ń parọ́ fúnra wa náà ni ṣùgbọ́n tó bá ti dìde tó bá ti fi ogbè fún òun fólóhùn kò sí nǹkan kan tó máa ṣe o iṣẹ́ tó ń lọ ṣe ló ń padà dà lé wọn lórí gbogbo ẹgbẹ́ tó ń kẹyìn baba Mohbad tí nǹkan bá ṣe ìyá òun tí nǹkan bá ṣe ọmọ òun alẹ́ ìjẹta lèmi ti gbọ́rọ̀ yẹn ìgbà tó di aago mẹ́sàn-án àárọ̀ àná mo padà gbọ́rọ̀ ẹ̀ tèmi ò kà á kún mi kà kún rárá lẹ́ni ni mi sí lórí program ṣé ẹ rí kíyàwó mi kó ṣe ojúṣe tó tọ́ tó yẹ kó padà pé Wùnmí jẹ́jẹ́ nǹkan kan ò ní ṣe Liam o nǹkan kan ò ní ṣe ọmọ yẹn ṣùgbọ́n kó padà lọ ṣe nítorí Mohbad ṣé rí Mohbad kò ń ṣe àwọn oníkanṣọ ni Mohbad máa tọ̀mẹ́ǹtì o gbogbo wọn pátápátá tó ń ní ọwọ́ nínú kú Mohbad Mohbad ò ní fi wọ́n sílẹ̀ àṣírí dẹ̀ máa tú fúnra náà máa jáde náà máa tú àṣírí mo sọ pé ìdájọ́ ìdájọ́ ọlọ́run máa land àdè máa rí ìdájọ́ lórí ikú Mohbad ó dá mi lójú ni ó dá mi lójú nítorí fúnra wọn náà máa jáde náà máa point finger síra wọn báyìí tí òdodo ẹ máa fi fojú hàn ẹ máa wò ó mi sọ̀rọ̀ jù mi sọ̀rọ̀ jù lẹ́nu ẹ máa bẹ́ẹ̀ tó lọ ẹ ṣeun gan inú mi kò sí ògbè fún ohun tó lóhun ògbè fún wọn. ẹ wo bí a ṣe ń bá gbogbo ètò bọ̀ ayé gbẹ̀gbẹ̀ ìpè kan péré kọ́ọ̀lù ẹyọ kan péré ẹni tó bá ti ní lọ́ọ̀kì yẹn tó the last caller lẹ́yìn ilé mọ́mí wa ẹ̀ka àbò sórí ètò. ẹ ṣeun sá ẹ kú ọgbọ́n ìmọ̀ àti òye tí ọlọ́run jogún fún yín tí ẹ fi máa ń àdírẹ́sì àwọn gbogbo topics. náà ọ̀rọ̀ mi ò kò pọ̀ púpọ̀ wọ́n ní yorùbá ní ẹ jẹ́ kí ìyàwó kó na ọmọ ọkọ ọ̀rọ̀ ló máa sọ rẹ̀ ṣe mọ̀ wípé bàbá Mohbad ìgbà tó ọmọ yẹn kú kọlọ́màkúndé arírú ẹ̀ mọ́ wọ́n gbà fọlọ́hún wọ́n lọ sí wọn ò tiẹ̀ ṣe anything ẹ̀gbọ́n Wùmí ló bọ́ sórí social media tó pe àwa social media in law pé ká bá wọn dá sí i wọ́n ní ẹlẹ́fọ̀ọ́ o ó ní tòun ò kì í ṣe tààtàn o ṣe mọ̀ pé àbèrè ẹjọ́ hmm. bàbá Mohbad ló yẹ kó kọ́kọ́ sùn wọn demand did nothing pọ̀ fúnra wọn ni wọ́n gbẹ́jọ́ wá fọ́wọ́ social media in-laws àwa náà dẹ̀ wá dìde àwa àgbè náà nísìn àníjì láti bá wọn rojọ́ o wọ́n ṣe máa yẹ bọ̀ lápò ni ṣé mo pàwọ́ ò tí ì béèrè àti ìsàn kankan a fi gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ ọ̀rọ̀ ló máa sọ̀rọ̀ ẹ o ẹ jẹ́ kí ìyàwó kó na ọmọ ọkọ ibẹ̀ lọ̀rọ̀ ti máa jáde àti àdúrà o àti dàwọ́sà o àti um, dj o àti gbogbo àwọn tó wà nínú ilé yẹn pátápátá kálukú wọn àní béèrè tí wọ́n fi máa kóra wọn síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ẹ jẹ́ á máa Ọlọ́run tètèjọ èèyàn láàrí ẹ hmm. ẹ jẹ́ ká wo tọlọ́mù pé fẹ́ rí so ọ̀rọ̀ mi ò jú bá lọ ẹ ṣeun olóòtú. tó àgbà kọ̀ kankan mọ́ àyín gbẹ̀ngbẹ̀ ẹja dágbére àkáwọn online police tó dé kan tó ní kan tó tó mú amọ́lẹ̀. ẹ wo ẹyin bàbá ẹyin màmá pátápátá ah, oh tí ẹ ti nífẹ̀ẹ́ wà balagbọ̀rọ̀ lọ́ọ̀lọ́ ọlọ́run oh panáfẹ́ ààrẹ ó tún gbàtà àtijọ́ máa pàdé orúkọ tèmi náà ní Abímbọ́lá Lágbájú tó gbé mọ̀ sí ayé bọ̀bọ̀ ire o. tó ẹyin tẹ́jọ́ lólùfẹ́ wa ẹ ṣe gan ni lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ pé ẹ kú ìfẹ́ ẹ dẹ̀ kú ṣe dúró tì àwa náà promise yín pé àní padà o gbogbo àwọn ọ̀rọ̀ bó bá dẹ̀ ṣe ń lọ bó bá ṣe ń jẹ́ gan láṣẹ máa sọ fún yín hmm, tá ti kúrò lórí ètò ẹ máa gbádùn àwọn orin lọ́lọ́kan òjọ̀kan lọ ẹ ṣe gan ni tẹ́ ń gbọ́ wa Quadri Hamzat òun náà ló kọ́ QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ ilé ṣe kàn bẹ tó lálùbáríkà o. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ẹgbẹ́ polu ọjà àyínwá sílẹ̀ iṣẹ́ wa. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tí ọ̀lẹ́ jàmbá kan ní tiwa. QHTV láyé fẹ́ máa gbọ́ o. orin agbódùnú tó jẹ ti ń gbèsè. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan ló lágbàáyé ni wọ́n sọ fún wa o. QHTV láyé ẹ máa gbọ́ o. ìròyìn eré ìdárayá ó ń bẹ̀ lọ. ó ń bẹ̀. QHTV láyé ẹ máa gbọ́ o. gbígbé ṣe ilẹ̀ wa lárugẹ la fi táwọn yọ jàre. QHTV láyé ẹ máa gbọ́ o. <laughs> QHTV Accra and beyond.